aláròye máa wí o. ìjọba ní ohun mímu tiger nut ló ṣokùnfà àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà lẹ́kọ̀ọ́ ní báyìí ìjọba ìpínlẹ̀ èkó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ohun mímu ẹlẹ́rìndòdò tiger nut táwọn aráàlú èkó nífẹ̀ẹ́ sí jù láti máa mu ló ṣokùnfà àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà tó ń ṣòro bí agbọ́n láàrin ìlú èkó báyìí wọ́n sì ti ṣèkìlọ̀ pé káwọn èèyàn pàápàá jùlọ àwọn olùgbé agbègbè ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè etí ọ̀sà jìnnà sí ohun mímu náà lásìkò yìí títí tọ́wọ́ máa fi tẹ àwọn iléeṣẹ́ tó ń ṣe ayédèrú ohun mímu náà síta. Aláròyé gbọ́ pé àwọn afurasí ọ̀daràn kan táwọn ọlọ́pàá ń wá báyìí ni wọ́n ń ṣe ayédèrú ohun mímu tiger nut náà síta lọ́nà tí kò bójúmu rárá èyí tó sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà nílùú Èkó olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ètò ìlera nípìnlẹ̀ èkó dókítà ògúnyẹmí kẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejìlélógún oṣù kẹfà ọdún 2024 yìí sọ pé ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà náà táwọn ṣe fi hàn pé mímu tiger nut drink kan táwọn afurasí ọ̀daràn kan ṣe síta lọ́pọ̀ yanturu ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn náà nílùú èkó nítorí pé ọ̀pọ̀ lára àwọn aráàlú tó lùgbàdì àrùn kọ́lẹ́rà náà ló jẹ́ pé láti ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà ni wọ́n ti wá èyí ló sì mú káwọn ṣèwádìí nípa ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ láabi náà ní agbègbè ọ̀hún tí èsì àyẹ̀wò àti ìwádìí tíjọba ṣe fi hàn pé tiger nut drink táwọn aráàlú ń mu ló ṣokùnfà àrùn kọ́lẹ́rà náà àtẹ̀jáde kan tó fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé bí àjàkálẹ̀ àrùn bíi irú èyí bá bẹ́ sílẹ̀ láàrin ìlú àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ní í ṣe pẹ̀lú ètò ìlera máa foríkorí tí wọ́n sì tètè wá ojútùú sí wàhálà náà èyí ló mú kí àwọn òṣìṣẹ́ àjọ elétò ìlera àti ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń rí sọ́rọ̀ àyíká nípìnlẹ̀ Èkó tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà lára ìwádìí tá a ṣe la ti rí i pé ọ̀pọ̀ lára àwọn aráàlú tí wọ́n lùgbàdì àrùn kọ́lẹ́rà náà ló jẹ́ pé agbègbè ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà ni wọ́n ń gbé a lọ ṣèwádìí nípa ohun tó ṣẹlẹ̀ àbọ̀ ìwádìí wa fi hàn pé ohun mímu tiger nut ló ṣokùnfà àrùn kọ́lẹ́rà náà ọ̀pọ̀ àwọn aláìsàn tí wọ́n wá sílé ìwòsàn ìjọba lásìkò tá ń ṣèwádìí náà lọ́wọ́ ni wọ́n jẹ́rìí sí èyí a ti da àwọn agbófinró síta pé kí wọ́n wá ike rẹ̀ ìwádìí wa sì fi hàn pé ayédèrú ni ohun mímu náà wọn kò gbàṣẹ lọ́wọ́ NAFDAC kó tóó di pé wọ́n ṣe é síta nọ́mbà fóònù nìkan la rí lára ike náà a pe nọ́mbà náà ṣùgbọ́n kò sẹ́ni tó gbé e ìwádìí ń lọ lọ́wọ́ láti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn gbogbo tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi náà tí wọ́n á sì fojú wọn balẹ̀-ẹjọ́ láìpẹ́ yìí gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV Faith Adébọ́lá ló